أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار على قصة الله atọrọ ìkẹ́ ọlọ́run àti ìrẹ̀ fún aṣíwájú wa anábíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn sàhábà rẹ̀ gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ń tọ ìlànà anábì sallallahu alayhi wa sallam tó fi di ọjọ́ gbìndàl kìyàmà abẹ́lọ́run kó bá fi kẹ́ ìkó fi kárí wọn. gbogbo àwọn tí a láǹfààní láti máa gbọ́ra wa lórí ètò yìí sọ abẹ́lọ́run wa subhanahu wa ta'ala nítí a bá gbọ́ ń bẹ̀ kọ́ mọ́lá kó méjì àti kó ṣe wá ní àǹfààní gbogbo akẹ́rẹ́ pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pípẹ́ tíra al-usulu salasa náà ni à ń bá kíkà rẹ̀ lọ níbi tí a kà lónìí fún àti amútírà lọ́wọ́ qala al-mu'allif الشيخ محمد بن عبد الوهاب رحمه الله وقال البخاري رضي الله رحمه الله تعالى باب العلم قبل القول والعمل والدليل قوله تعالى فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك فبدأ بالعلم قبل القول والعمل شيخ محمد بن عبد الوهاب رحمه الله غاتوان با تراونا يلو wani nínú nǹkan tí ọgbọ́dọ̀ yé wa òun náà ni pé mùsùlùmí gbogbo ohun tí a bá fẹ́ ṣe ohun tó jẹ́ àkọ́kọ́ fún wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa òun náà ni kálọ̀lé wá ìmọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn náà ni wọ́n ní al-Imam Bukhari wọ́n sọ pé báàbùn ẹni pé nínú tírà wọn tí a ń pè ní Sahihul Bukhari tírà tó gbajúgbajà tó gbajúmọ̀ tó ṣe pé kò ṣe yọ kó nínú Islam tó ṣe pé òun náà ni asahhul kutubi ba'da kitabillah tí ẹnu gbogbo àwọn afáìsìn ẹnu wọn papọ̀ ìpètúrà tó ní àlàáfíà jùlọ tí kò ní àbàwọ́n tí kò ní hadith da'ifu nínú òun náà ni tíra tó ń jẹ́ Sahih al-Bukhari òun náà ni èyí tí al-Imam Bukhari kó jọ láti tí ń jẹ́ àwọn hadith Ànábì tí wọ́n kó jọ sínú rẹ̀ nínú náà ni wọ́n ti wá ń sọ pé báàbù ìyẹn ni pé ojú ọ̀nà ọ̀rọ̀ kan rèé al-ilm ìmà qabila al-qawl òun ni máa ń ṣáwájú ọ̀rọ̀ tí yẹn bá fẹ́ sọ wala amal àti iṣẹ́ tí yẹn bá fẹ́ ṣe gẹ́gẹ́ bá ti ṣe mà ipe ọ̀rọ̀ ẹ̀sìn wa tí à ń ṣe tí ń jẹ́ ẹ̀sìn Islam àwọn èyí tí ń pè ní ẹ̀sìn òun náà ni kullu ma yuhibbuhu Allah wa yarda min al gẹ́gẹ́ bí sheikh islam ti ṣàlàyé rẹ̀ wọ́n ní tí ń jẹ́ ẹ̀sìn òun náà ni nǹkan tí ọlọ́run ọba tó yọ́nú sí tọ́lọ́run bá ní mo fẹ́ minal aqwal inú àwọn ọ̀rọ̀ tí yẹn máa sọ jáde lẹ́nu wal a'mal àti àwọn iṣẹ́ tí yẹn máa ń ṣe wọ́n ní al-zahira wal èyí tó ṣe pé ọ̀hàn ni àbí tí ó pamọ́ láti bí láti rí gbọ́yé ipe gbogbo ní tábà fẹ́ ṣe nínú ọ̀rọ̀ alámọ̀rẹ́ ẹ̀sìn wa alqawlu wal amal èyí tó ń jẹ́ ọ̀rọ̀ ni èyí tó ń jẹ́ iṣẹ́ ni a gbọ́dọ̀ ṣe pẹ̀lú pé nǹkan kan ti gbọ́dọ̀ ṣáwájú nǹkan yẹn ká tó ṣe kí ni nǹkan náà òun náà ni al-ilm ìmà ọgbọ́dọ̀ nímọ̀ nǹkan tó fẹ́ ṣe tá a bá ń sọ pé ìmà òun náà ni nǹkan tó ṣe pé mùsùlùmí gbọ́dọ̀ wá tó gbọdọ̀ mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ mùsùlùmí kò gbọdọ̀ yọnu ó yẹ kó wọn wà ní aláìmọ̀kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn. ọlọ́run wa subhanahu wa ta'ala ẹni àwọn ọ̀nà oríṣiríṣi náà ni ó fi gbé àgbéga ló fi gbé ipò láńlá fún àwọn tó bá jẹ́ onímọ̀ nínú ẹ̀sìn wa. yẹn pé ẹ̀sìn Islam yìí kì í ṣe ẹ̀sìn àìmọ̀kan tí ọkàn máa ń ṣe ó bá ṣe wùyàn ẹ̀ríkà sọ síwájú ìpè tí ó kó bá àwọn nàṣọ́rà òun náà ni kánú ya'buduna Allaha bila ilmin wọ́n ń sin lọ́run wọn ò fi ìmọ̀ sin ọlọ́run ọba wọn ò nímọ̀ pẹ̀lú ẹ̀sìn tí wọ́n ń sìn. àmọ́ àwọn Yahudi ní tó kó fìtínà bá wọn àwọn ni pé àwọn nímọ̀ walam ya'malu bi'ilmihim wọn ò lo ìmọ̀ tí wọ́n mọ̀ ẹ̀ríkà sọ̀yẹn síwájú tọ́ ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi tó fẹ́ jẹ́ ẹni tí ó ṣàṣeyọrí nípa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ àbí kó jẹ́ ẹni tí yóò ní ìmọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn o kò lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí ó sọ̀rọ̀ jáde lẹ́nu kò lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí ó máa ṣe iṣẹ́ kan tí ń ṣe nínú ẹ̀sìn tí wọ́n máa wá bí pé n tó sọ jáde yìí kílẹ̀ rí ẹ̀ n tó ń wí jáde lẹ́nu kílẹ̀ rí ẹ̀ n tó ń ṣe níṣẹ́ kílẹ̀ rí rẹ̀ láti inú alukoran láti inú hadith yẹn ni pé kí ni ìmọ̀ tó ní nípa tó ń ṣe yìí torí pé kí ni náà ni alimami ẹni muhammad bin abdulwabi rahimahullah ni wọ́n fi ń sọ pé dandan iná ni kí mùsùlùmí kó ní ìmọ̀ kó ní ìmọ̀ lórí nǹkan tó bá fẹ́ ṣe pàtàkì jùlọ tó bá ní oṣù pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ wò ọlọ́run bá subhanahu wa ta'ala ìgbà tí ń sọ ewu tí ń bẹ́ẹ̀ ń di kí ọmọ nímọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn kí o sì máa dá sí i ìgbà tó lọ́wọ́ bá ń dákọ̀ ọ̀rọ̀ ẹbọ ọlọ́run fi ìmọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀sìn láláì ní ìmọ̀ ìmọ̀ sọ̀rọ̀ nípa ọlọ́run tó dín tá a bá ti ń sọ nípa ẹ̀sìn ìtumọ̀ rẹ̀ ni pé à ń sọ pé ń tọ́lọ́wọ́ bá wí nù kíyàn bá sì mọ̀ kíyàn dákẹ́ ẹnu yàn kíyàn má wì ọfẹ́ fi nǹkan kan rẹ̀ pé nǹkan yẹn dá nínú ẹ̀sìn ká máa ọfẹ́ sọ pé ẹ mọ́ ṣe mọ́ àfi kọ́ sọ pẹ̀lú mà ẹ rí i pé ọlọ́wọ́ bá ń sọ ní Suratul A'raf ìgbà tí ń ṣàlàyé àwọn nǹkan tó wọn ọ̀fẹ́ ní abáwọléwọ àyà ọgbọ̀n àti mẹ́ta àyà thirty three olúwa ní a'udhu billahi minash shaitani rajim qul innama harrama rabbi alfawaisha ma zahara minha wa ma batan olúwa ní wa nàbì sọ fún wọn ipe ìní ọlọ́run ọba mo ṣe níwọ̀ àlìfàwà ìṣà gbogbo ìbàjẹ́ àwọn ìbàjẹ́ ìwọ ni màá bọ́ ẹ̀rọ mìnà èyí tó hàn táwọn náà mọ̀ pé ìbàjẹ́ tó hàn lélẹ́yìí ọ̀rọ̀ ní ìwọ ni wọ́n máa bá pọ́n ìbàjẹ́ tó pamọ́ ọ̀rọ̀ ní mi ìfẹ́ tó nìkan kan ò ní rí ọ gbà máa ń ṣe ìwà ní mi ìfẹ́ nínú àwọn ìbàjẹ́ tó hàn náà ni kí obìnrin mùsùlùmí kó máa rìn ní rìn káàkiri láláì ní bo gbogbo ara rẹ̀ à eléyìí ìbàjẹ́ tó fojú hàn ni torí gbogbo èèyàn náà ni yóò máa ṣe ìbàjẹ́ látara rẹ̀ ni wọ́n máa ṣe lọ́run látara rẹ̀ torí eléyìí kí mùsùlùmí kíyèsí ìbàjẹ́ tó fojú hàn wọ́n yẹn ní kọ́kùnrin ó pàdé obìnrin kó ba ara wọn lọ́wọ́ kóbìnrin ó ọkùnrin kó ba lọ́wọ́ eléyìí ìbàjẹ́ tó fojú hàn ni torí ta gbangba lẹ́yìn ti máa ṣe wọ́n máa bà kan ìbàjẹ́ tó pamọ́ gan tẹ́ẹ̀mọ̀ tẹ́niyẹn kò ní ìgbà tó ń ṣe ló ní ìwọ̀ wal-ismi wal-baghi kí wọ́n máa ṣe ọlọ́run wal-baghi kí wọ́n máa ṣọ̀tẹ̀ bi-ghayri al-haqq lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ ìdìtẹ̀ tí ò lẹ́tọ̀ọ́ ìdìtẹ̀ mọ́ ẹni tó wà lórí òdodo ìdìtẹ̀ mẹ́ni tó ń ṣe súnà Nabi sallallahu alaihi wasallam ìdìtẹ̀ mẹ́ni tó gbé ẹ̀sìn òdodo lọ́wọ́ olúwa ní ìwọ ni mo ṣe léwọ̀ yẹn gbọ́dọ̀ bá wọn ṣerú ẹ̀ wa an tushriku billah tọ̀ olúwa ní kẹ́ máa ṣẹbọ pẹ̀lú ìmí ọlọ́run ma lam yunazzil bihi sultana ní nǹkan tó ṣe pé mi ọlọ́run yìí fún yín ní àwíjàre ìpè kẹ́ ẹ máa fi nǹkan náà rò papọ̀ mọ́ ni tí mi ọlọ́run sọ fún yín pé ẹ gbọ́dọ̀ rú ẹnì kẹ́kẹ́ papọ̀ mọ́ ni olúwa ni mo kọ́ ọ́ ìgbà tó lọ́wọ́ wa parí rẹ̀ ń lára tí mo tún kọ̀ bákan náà wa an taqulu ala Allahi ma la ta'lamun ẹ̀wọ̀n kan olúwa nílá tí mo ṣe ní èèwọ̀ fún yín ń lè kẹ́kẹ́ máa sọ̀rọ̀ nípa ọlọ́run tí tẹ́ mọ̀ nípa rẹ̀ bóòlù yẹn sì máa ń sọ̀rọ̀ nípa ọlọ́run òun náà ni kí wọ́n máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́run nítorí pọ́ mọ̀ tó mọ̀ kò sì máa sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn nítorí ní ẹ̀rí fún kó máa sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn nítorí nímọ̀ nípa rẹ̀ kó máa ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí àyà yìí challenge ńláńlá lọ jẹ́ fún gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ olùsìn olúwa ní àní suratul A'raf àyà 33 ohun tó lọ́n fi gbẹ̀yìn rẹ̀ pé ńgbà tó dákọ̀ kó mo ṣe ẹbọ léèwọ̀ ọ wà nílẹ̀ iná wa an taqulu ala Allahi ma la ta'lamun al-qawlu ala Allah kí ọmọ sọ ń tọ́lọ̀ wọn bó wí nípa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ àlùwà ni tó ń bínú sí jù ní o tó náà lè fi ṣe dandan fún wa ní sheikh islam bí ń dáa padà sí ọ̀rọ̀ alimami bukhari wọ́n fi ni wa qala bukhari yu rahimahullahu ta'ala babun al-ilm qabla al wala amal ipe ìmọ̀ òní máa ń ṣáwájú ọ̀rọ̀ tábà sọ jáde lẹ́nu nínú ẹ̀sìn wala amal iṣẹ́ tábà ṣe jáde nínú ẹ̀sìn ìmọ̀ gbọdọ̀ ṣáwájú ẹ̀ kò lẹ́tọ̀ fún mùsùlùmí kí mùsùlùmí kọ́ máa ṣe nǹkan kan nínú ẹ̀sìn aláìní ní ìmọ̀ nípa tó ń ṣe tó tó bá rẹ́ nìkan tó bá lóun gbé nǹkan kan wá fún ọ ó ní kí n bí ẹni yẹn pé ẹ̀rí dà níbo la nẹ́bí ti sọ kí gbogbo fídíò àlẹ́ kó fúru tába ti rí i pé ànẹ́bí sọ á kí wọ́n gbà ńgbà tó ìpẹ́ nìyẹn ọ̀bá wa rí mú wá bá òun ìpè ànẹ́bí lọ sọ bẹ́ẹ̀ á kí wọ́n jìnnà sí kí o ti mọ̀ pé àkídà burúkú náà ní eléyìí bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé ńlá kídà ìpè ànẹ́bí náà ni ẹni tó ń pè ní Gulam Ahmed ìpò ńgbà wáyìí ẹni kò fi hàn wá nínú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó ti dákọ̀ Gulam Ahmed so ló ti wí fún wa so tí ó bá ti wí mùsùlùmí ó jìnà sí so bákan náà ìwọ tí ó pé ó dìgbàdẹrù ọmọ rìn káàkiri ọmọ ló ń ṣe dáwà káàkiri ọmọ kiri ọmọ ìlú lọmọ forí já káàkiri tó mọ ní kí ló ń ṣe ó ní òun ti jáde sí ìjáde ẹ̀sìn eléyìí níbo la Ànábì sallallahu ló ti là á kalẹ̀ báyìí pé kí mùsùlùmí kó kó lé rẹ̀ kó máa sún mọ́sálásí kì í gbọ́dọ̀ anábì ti la rúlà náà yí kalẹ̀ fún wa tí ò bá ti rí ìjà òkú mbẹ̀ kò sí níbẹ̀ níjẹ́ báwọn wa an taqulu ala Allah ma la ta'lamun nítorí wàá burú jù ní kó wá ṣe pé ọwọ́ à ń lọ lè tún relé tọ̀rọ̀ tí ò lẹ́rì ọwọ́ à relé máa ọwọ́ yí lójú bí amwalikum wa anfusikum ẹ̀rí jáde lélẹ́yìí subhanallah alazim lélẹ́yìí ọba mu. tó bákan náà n ta tún fi máa burú tí ń bẹ níbi kíyàn ọmọ ṣẹ̀sìn ẹláì ní ìmà wallahi tẹ́ bá gbogbo ẹni tí bá ń ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba in tó ń jẹ́ ìṣòro wọn jù wọn náà ni àìní ìmà torí pé tọ́lọ́wọ́n bá ìgbà tí ọlọ́wọ́n bá ń sọ fún ànábì ọlọ́run bá ń sọ fún pé kọ́l ẹni pé kọ́l afghayra Allahi ta'muruni a'budu ayyuhal jahilun ọlọ́run ni wà nábì sọ fún wa pé afghayra Allahi ta'muruni ayyuhal jahilun ṣe a'budu afghayra Allahi ta'muruni a'budu ayyuhal jahilun ìpèsè ẹ̀yin kìfìrí yìí sẹ́ni tí kò kí ń sọ ọlọ́run lẹ́ ń sọ pé kí n máa sìn ayyuhal jahilun ẹ̀yin aláìmọ̀kan wọ̀nyí ó túmọ̀ sí pé inú ayé yìí àwọn aláìmọ̀kan òun ni máa ń ṣọbọ pẹ̀lú ọlọ́run ọba ẹni tí mo bá dá lójú tó ní ìmọ̀ débi tó yẹ kó ní ẹnìyẹn àti ṣọbọ pẹ̀lú ọlọ́run ọba yóò jìnnà ẹ máa wo Dr. Hamdi bin ibrahim hafizahullah nínú tíra wọn tó fi ṣe sọ́rí ṣe òtúlù fàlásà táǹkà yìí wọ́n ń sọ ń bẹ̀ ní ààyè kan nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí wọ́n ní fa'adil aya wọ́n ní qul afaghayra allahi ta'muruni a'budu ayyuhal jahilun wọ́n ní ṣàrí àyà yìí mantuquha wadihun wọ́n ní àlàyé rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tó ń tọ́sọ jáde ó kílẹ̀ o wàtọ̀rí ọ̀yànjú gan anna shirika ipe ẹbọ la yaqa illa min jahilin ọ̀dọ̀ aláìmọ̀kan lẹ́bọ tí máa ń wáyé torí pé kí ni fa illa fala alim ẹni tó bá ń jẹ onímọ̀ la yata'alla li makhluqin kò ní pe ẹ̀dá ọlọ́run lọ́lọ́run naqis marbubin ẹrú tó ṣe pé òun gan ẹni àbùkù ni èèyàn tí ò pé fẹ́yàn ni. marbub ẹni tí wọ́n ń bá ti pọ́lọ́wọ́n bá ní ń tọ́jú rẹ̀ ní bóun wíṣọ alẹ́ òun máa sìn ẹnikẹ́ni tó bá ní ìmọ̀ yóò ti dá lójú pé àá kò sí lẹ́yìn tí yẹn máa ń sìn torí pé kí ni ọlọ́wọ́n nìkan oṣù lẹ́yìn ọ̀kan gbogbo tí ń bẹ lẹ́yìn ọlọ́run ẹ̀dá ọlọ́run ni ṣe pípé ha ẹ̀yin tẹ wà nù sáré yìí ẹ̀yin ọlọ́run ẹ̀yin ẹni ọlọ́run tẹ wà nù sáré yìí tún tí ó yẹ náà ni pé àwọn ẹni yìí àá èèyàn ni wọ́n ẹ̀dá ọlọ́run ọba ni wọ́n sẹ́ni tó bá ní ìmọ̀ yóò yẹ kódà tó máa tún ń fi àwọn nǹkan kan ṣẹ̀rí pípé ntí ń jẹ́ káwọn ọmọ ṣe ni pẹ̀sí báyìí ni ọlọ́run ni inna awliya Allah la khawfun alayhim wa la báyìí ni ọlọ́run àbí wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwat ẹ má rò pé àwọn tó ti kú tẹ́jẹ́ ni ọlọ́run ẹ mọ́rò kó kúlẹ̀ asán ni wọ́n ń bẹ̀ gangan náà ni ó ti yéèyàn ipe níbi ayé yìí gangan tẹ́ ń fà yìí ilẹ̀ gan ni tí ó jẹ́ àtakò wà fún yín olúwa ní bal ahya'u 'inda rabbihim yurzakun olúwa ní à aláyé làwọn ẹni yìí lódodo wọ́n sì ń bẹ lọ́dọ̀ ọlọ́run àmọ́ yurzakun àwọn tí arziki jíjẹ mu fún wọn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní í ṣe fún wọn yurzakun ẹ̀rí pé màjúwù lọ́lọ́run bá gbé wá tí à ń bọ́ àwọn gan ni kì í ṣe pé àwọn gan ni wọ́n ní kankan tán lè ṣe fẹ́ da ọmọ ènìyàn kankan ẹgbẹ́ wọn sojú láti mà ń pé ìmà òun ni máa ń yọ níbi ẹbọ gbogbo ẹni tí kò bá ní ìmà tó bá ní òun fẹ́ bọ́ níbi ẹbọ à ìmọ̀ wọn àfikẹ́nìyẹn kó yẹ pé ó tún ń já àǹfààní ìmọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ onímọ̀ tí wọ́n ṣàlàyé ẹbọ fún un náà ni alḥaafi rahimahullah wọ́n sọ pé la a'lamu ala wajhi al-ard amalan afdal min talab al-ilm yẹn ni pé ó ní òun ò rí òun ọ̀mà lórílẹ̀ ayé iṣẹ́ rí kan tí yẹn lè ṣe min talab al-ilm tó lè lórí ju kí yẹn máa wáyé mà lọ. إن لا أعلم على وجه الأرض عملا أفضل من طلب العلم والحديث لمن اتقى الله wa hasunat niyyatuhu olóhùn ọmọ iṣẹ́ olóore kan tí yẹn lè ṣe lórílẹ̀ ayé tí pé iṣẹ́ rẹ̀ yẹn yóò wá ní ládàá ju kí ọmọ wá ìmọ̀ lọ àbí kí ọmọ wá ìmọ̀ lọ lima ní takọlọ ẹni tó bá bẹ̀rù ọlọ́run ọba ni o ẹni tó ní bẹ̀rù ọlọ́run ń wá ìmọ̀ pẹ̀lú bẹ̀rù ọlọ́run wa hasunat niyyatuhu lẹ́yìn náà tó jẹ́ kó tún àníyàn rẹ̀ ṣe nígbà tí ń wá ìbẹ̀rù ọlọ́run ọba tí ń wá ìmọ̀ yìí tuntun tó tọ́ ọlọ́run tí ń wá ìmọ̀ irú ẹnìyẹn kò sí iṣẹ́ rẹ̀ kan tó lè jù lọ. ẹ̀dùn náà ni imaamu kan náà ni sheikh muhammad abdul wahab ni wọ́n fi ní àníṣe báàbò al-ilm qabla al-qawli wal-amal ipe ìmọ̀ òní máa ń iṣẹ́ tí yẹn fẹ́ ṣe tí ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ṣe pé bídà òun náà ni wọ́n fi ń ṣẹ̀sìn kò mà sí nǹkan tó ń gbé ọ̀pọ̀lọpọ̀ débẹ̀ o tí ẹ bá ṣe pé àìmọ̀ ni o àìmọ̀ ni o wọ́mọ̀ ìyá mi sheikh islam tèmíyà rahimahullah wọ́n dá sí ọ̀rọ̀ yìí wọ́n ní talabul ilmi shar'i síwájú kí n tó dọ́rọ̀ sheikh islam tèmíyà káfílẹ̀ mà ipe ìmà ìyẹn gbọdọ̀ wá ìmà ìyẹn gbọdọ̀ ní ìmà lórí nǹkan tí yẹn bá ń ṣe anabi sallallahu alayhi wa sallam ó ní kí gbogbo ẹni tó bá ń wá ìmà man kharaja man salaqa tariqan yaltamisu fihi ilman sahala Allahu bihi tariqan ila al-jannah olùwà ni àná ó ní ọlọ́wọ́ bá ẹ̀ àná sọ̀tọ́lá ní pé ẹni tó bá rìn ojú ọ̀nà ti pé ìmọ̀ ẹ̀sìn ní wá kí lórí pọ́fẹ́sẹ̀sìn wọ́n wá ìmọ̀ nípa rẹ̀ ọlọ́run nìkẹ́niyàn mọ̀ pé ànẹ́fẹ̀ fọlá nìkẹ́niyàn kọ́ mọ̀ pé ojú ọ̀nà tí ó jẹ sábà bíi àlìjánà nàlẹ́ nìyẹn ń tọ́ yẹn náà ní ń tọ̀ ọ́n so ó túmọ̀ sí pé ìmọ̀ ní tó ṣe kó kújù nínú ẹ̀sìn wa yìí ni kí wọ́n tó lè máa sin ọlọ́run ọba yẹn gbọ́dọ̀ mọ̀ kí wọ́n ní ìmọ̀ الإمام ابن تيمية رحمه الله من طلب العلم الشرعي فرض على الكفاية ولكن هو إمام tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn ọ̀ràn yẹn ni fardun ala kìfàyà dandan ni fún yàn tó ṣe pé táwọn kan bá ti ń ṣe kò ní jẹ́ dandan fáwọn kan mọ́ tọ̀ ìlà àwọn tó wá ṣe pé ẹnìkan kan láti lọ lè wá ìmọ̀ eh, fi ma yàtà ayyan so ó di pé òǹkàlùkù àfi ìlà fi ma yàtà ayyan àfi màá tó wá ṣe pé ìmọ̀ tó ní ṣe pẹ̀lú ara rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ mislu talabi kulli wahidin ilmin ma amara Allah bihi wa ma na'ahu anhu bí kí wọ́n wáyé mọ̀ pé bó o lọ lọ́run kí ni tọ́lọ́run pa mí láṣẹ aláìhùn kálukú lọ gbọ́dọ̀ wá irú mọ̀ yẹn kí ni ọlọ́run ní kí n má ṣe òǹkálukú lọ gbọ́dọ̀ wá ìmọ̀ yẹn sheikh islam ní fa inna hadha fardun ala al-a'yan kóńkálukú wá eléyìí dandan ni kó mọ tó gbọ́dọ̀ ṣe nínú ẹ̀sìn kó mọ nǹkan tí o gbọ́dọ̀ ṣe nínú ẹ̀sìn rẹ kó mọ tọ́lọ́wọ́ bá ń fẹ́ kó mọ tọ́lọ́wọ́ bá ọ̀fẹ́ ojúṣe ń kálukú wa ni o irú ẹni yẹn ni yóò lè máa sọ ẹnu rẹ̀ kò ní máa sọ tọ́lọ́wọ́ bá ọ̀fẹ́ bákan náà kò ní lè máa ṣe iṣẹ́ tí ọlọ́wọ́ bá ọ̀fẹ́ nígbà tó bá jẹ́ pé ìmọ̀ ti ṣáwájú yóò wá sí dèdè ọ̀rọ̀ tí sheikh islam fi sọ ní muhammad ibn abdul wahab bí báàbùn bí qala al-bukhari tí mo ń Bukhari ní báàbùn ojú ọ̀nà ọ̀rọ̀ nípa al-ilmu ìmọ̀ qabla al-qawl wọn lọ gbọdọ̀ ṣáwájú ọ̀rọ̀ wal-amal àti iṣẹ́ tí yẹn bá fẹ́ ṣe yìí kàn máa lọ lè ṣe nǹkan lásán ẹni pé tẹ bá wo ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lóde òní yìí tá nǹkan tí wọ́n ń ṣe yóò máa rí i pé ah, wọ́n ń ba ẹ̀sìn jẹ́ kọ́dà àwọn tó máa sọ pé àwọn tún ẹ̀sìn ṣe ni ẹ dákun gbà tí mùsùlùmí tó wò sùn tó ní àwọn ọmọ mùsùlùmí ń di kiriyóni tí wọ́n ní kí wọ́n wá lọ bí di christianity wọ́n ní wọ́n wá ijú lọ wọ́n wá ìlú lọ wọ́n ní ọ̀dà àwa náà á wá ijó á wá ìlú táwọn máa lù fáwọn ọmọ mùsùlùmí irú eléyìí àìmọ̀ kan láńlá ni wọ́n lẹ́nu pé òun fẹ́ sẹ́sìn lóòótọ́ àmọ́ àìmọ̀ ńlẹ̀ lè mú ṣe tí ọlọ́wọ́n bọ̀ ọ̀ràn nínú ẹ̀sìn náà ni pé sheikh islam tèmíya wọ́n ní mùsùlùmí gbọ́dọ̀ wá ìmọ̀ pàtàkì jùlọ ìmọ̀ntọ́lọ́run bá ní kó ṣe nínú ẹ̀sìn ìmọ̀ntọ́lọ́run bá ní kó má ṣe ojúṣe ẹnìkan kan ni ọmọ ọmọ so bí lápèjúwe nǹkan tí ń jẹ́ ẹbọ ọgbọ́dọ̀ mọ́ kó yí ọ yékéyéké òun náà ni gbogbo tó bá ti ń jẹ́ pé ẹ̀tọ́ ọlọ́run ọba lélẹ́yìí tí ẹni pé ẹ̀tọ́ ọlọ́run lélẹ́yìí kí wọ́n má gbé fún ẹlòmíì kí wọ́n filẹ̀ fọlọ́run tí wọ́n bá ti gbé fẹ́lòmíì tí wọ́n ti sọ́lọ́run ń tọ̀run ìṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run ọba o sọ yé mùsùlùmí wípé à ń so nǹkan mọ́ra à ń di nǹkan mọ́jì à ń so kọ́lé à ń so kọ́mọ́tò bóyá tírà ni bóyá alukur'an ni bóyá oògùn kan ni mẹ́sùn kọ́ òǹdè ni pàrọ̀ ni mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ pẹ́ bọ́ ni o so gbogbo ohun tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ lélẹ́yìí torí pé kí ni ìtọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ fún wa tá a gbọ́dọ̀ mọ̀ àkọ́kọ́ mẹ́ náà ni ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́wọ́ bá tọ́ ṣé kí tó wá ní ipe والدليل فتترى بلوا وني والدليل وني اليورو تاوان سويي وني قوله تعالى لغة الأرقاء تضيفي فاعلم أنه لا إله إلا الله وني فاعلم بلما أنه إكداج داجو لا إله إلا الله وسنطلت سيسن يا في الله a gbọ́dọ̀ tú bí kò sọ́ba kan àfọlọ́run irọ́ o àwọn ọba pọ̀ o ọba àlùmbẹ o ọba kánú ọba sokoto ọba màdógóri ọba alọrin ọba èkó wọn bẹ o sọ ìyẹn gbọ́dọ̀ tú la báwọn tó bá kan náà yẹn tún ní kò sí kíní kankan àfọlọ́run ìyẹn tú báwọn o ní kò sí kíní kankan nǹkan لا إله إلا الله لا معبود بحق إلا الله انت يقول أمانية فعلم تريد أن الله في بلان آية هي نصرة محمد آية 19 وني فعلم ما أنه لا إله إلا الله يقول سيني طلت وسيسن قواني واستغفر لذنبك واستغفر لذنبك قواما وا àforíjì níbi ẹ̀ṣẹ̀ rẹ yẹn ni pé ẹ̀rìn tọ́lọ fi bẹ̀rẹ̀ àyà yìí ìmọ̀ ló fi bẹ̀rẹ̀ náà ni sheikh islam muhammad ibn abdul wahab náà fi ni pé fàbádà adìlẹ̀ ilmi qabila al-qawli wal-amal níta bá wo àyà yìí a rí pé ọlọ́run ọba bẹ̀rẹ̀ pẹ̀lú al-ilm ìmọ̀ ló fi bẹ̀rẹ̀ òun ni pé fa'alam ma fa'alam ma annahu la ilaha illa Allah bí kò sẹ́ni tí a gbọ́dọ̀ máa sìn àyàfi Allah ìmọ̀ ló fi bẹ̀rẹ̀ ní kó gbọ́dọ̀ yéèyàn yékéyéké ìyẹn gbọ́dọ̀ mọ̀ ní àmàdájú sọ wípé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn àfọlọ́ngbọ́n tó bá yé báyẹn òun ni kò ní ké mọ̀lọ́lẹ́ báyẹn nìkankan wípé kọrin wáyé ràn wọ́n. nípa ìrànwọ́ tí pọ̀ eka ènìyàn ká ìrànwọ́ tí pọ̀ mi ènìyàn ká tó mi ènìyàn lè ṣe ọmọ ènìyàn kò lè fún yàn ní àlàáfíà ọmọ ènìyàn lè fún ọ lárúzìk ọmọ ènìyàn lè fún ọ ní fọkànbalẹ̀ ọmọ ènìyàn lè fún ọ ní ìṣọ́ ìka burú ọmọ sí ọ tí a lè lé ń wá ilé ti ẹni kó ti bàjẹ́ so náà ni ìmọ̀ tó gbọdọ̀ ṣáwájú lẹ́yìn ìgbà tí wọ́n bá mọ̀ tán wọ́n wá ní wastaghfir li dhanbik mọ̀ wá wá àforíjì níbi ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ rí i pé istighfar li dhanb iṣẹ́ ni ìwà àforíjì iṣẹ́ ni àmọ́ ní tí ọkọ̀ gba wájú iṣẹ́ yẹn òun náà ni ìmọ̀ ìmọ̀ so náà ni ìmọ̀ ó ṣe kókó fún mùsùlùmí mùsùlùmí ò torí ìmọ̀ gẹ́gẹ́ bí nǹkan tó ṣe pé èèyàn wà láwà kan yìí tá a bá ń sọ pé wá ìmọ̀ yìí ìmọ̀ tí wọ́n gbọ́dọ̀ wá yẹn gbọ́dọ̀ wá sí ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn afọ onímọ̀ ni ó tán jẹ́ onímọ̀ ẹ̀sìn lẹ́yìn náà tán sì jẹ́ onísúnnà so kíyàn orí ẹni tó jẹ́ onísúnnà tí ọlọ́run bá bá darí yẹn sí láti máa kọ́yàn ní ẹ̀sìn ah oríire ńlá ni o oríire ńlá ni o àmì tó bá ṣe pé kí wo bídà náà ló ké kò lè mọ nǹkan tá à ń sọ yìí àmì tó bá ṣe pé òun bá ti kó méjèèjì pọ̀ ó ti ké wo bídà rí ó tún wá ké wo súnà irú ẹni yẹn yóò dá lójú pé wàláhì kò sí ọ̀nà tí yẹn máa fi ń ké wó ẹ̀sìn tó dáa tó rọrùn tó tó kí n fi súnà lẹ́sọ̀rọ̀ sọ́là lókè ẹ̀yin olùtẹ́kìsì mi ẹ jẹ́ kí n fún yín ní àpèjúwe kan ẹ máa wò èmi yí gángan nìkan yẹn ṣẹlẹ̀ sí. Si ní ìjọ tí mò ń pẹ́ ìgbà tó lọ ní kí n ní àgbọ́yé nípa súnà Nabi sallallahu alaihi wasallam tán wọ́n ń kọ́ àwọn ọmọ awwal ibtidai mò ń kọ́ wọn ní fiqh ìgbà táwọn ń kọ́ wọn ní du'aul istiftah àdúrà tí yẹn máa ń ṣe tí yẹn bá ti ṣe takbiratul ihram tán níbi ìrun tí yẹn ní allahumma ba'id bayni wa bayna khatayaya kama ba'adta bayna al-mashriq wal-maghrib سبحانك اللهم وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك موانت من يمينك آه الله أكبر تافي قريد هذه تافي قريد الثانوي إن أمتو من كتن جاء دعاء والاستفتاء bó ìṣe rí nu gbogbo àwọn tó bá ń kéwú tí èjì pé ilé kí wọ́n bẹ́dẹ̀ àní wọ́n ń lọ òní mọ orí eléyìí ọmọ awọ́lẹ̀ ètè dáì tó ń fi bẹ̀rẹ̀ kéwú láàrin ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́ oṣù méjì yóò ti mọ nǹkan tá à ń sọ yìí ibi náà ni yóò fi mọ orí ńláńlá tí ń bẹ níbi kí wọn máa kíw pẹ̀lú ìlànà súnà àwọn àfẹ́sì wọn máa ń ṣàlàyé wípé innama hadhal ilmu din wípé sórí ìmọ̀ téèyàn wà ẹ̀sìn ni ó fanzuru amma ta'khuduna dinakum ẹ̀wù bí tẹ́tì mú ẹ̀sìn yín o ẹni pé tẹ́ bá ti kíw ẹ̀wù dáadáa kọjá kúrò àfọ̀ ní súnà òun náà ni àwọn oníkàdáwò báyìí òun àgbákò báyìí tó bá kan náà ìmọ̀ yìí kò sí ọ̀nà tí wọ́n fi gbà tí wọ́n fi kọ́ tí wọ́n kọ́ bí wọ́n bá kà pẹ̀lú pé ó wà níwájú àfà bóyá ń jòkó ká ni ẹ wà lórí àga ni sòkó sáti jẹ́ pé ẹni tí ó kọ́ ẹni tí ó dáa ni ó kọ́ ìtọ́lọ́ wọn bá wí ni ó kọ́ mọ́lọ́lẹ̀ kéwú lọ́dọ̀ àwọn tó epo kiri lọ́dọ̀ wọn tó wàá sọ́ dẹrú tí ní kọ́ ọmọ gbọ̀ntẹ̀ láwọn lẹ́yìn káàkiri kọ́ ọmọ ṣe jólójóló tẹ̀ láwọn lẹ́yìn káàkiri torí pé eléyìí kò sí nínú tọ́lọ̀ fi rán àwọn ànábì ọlọ́wọ́ bá ọ torí pé àwọn gan ni wọ́n mú ìmọ̀ wá fún àìmọ̀ ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá subhanahu wa azza wa jal ma kana li basharin nínú suratu Al Imran ní kò lẹ́tọ̀ fún ọmọ ẹ̀dá mẹ́niyàn kan an yutiyahu Allahu al-kitaba wal hukma wan nubuwwa torí kúbọ̀ yóò ní mà ọlọ́wọ́ ní ẹ̀rú ìmọ̀ kúntùn tó àìlèmúnú kìtà tó yín tẹ́ ń kọ́ nínú tíra náà nìyẹn ìmọ̀ tẹ́ ń kọ́ nu kẹfì jẹ́rù ọlọ́run ọba náà ni ìmọ̀ kúntùn tẹ́ tẹ̀dùrùsùn tẹ́ ń kọ́ lẹ́kọ̀ọ́ níbẹ̀ náà nìyẹn ìmọ̀ tí yẹn bá wá kọ́ tí yóò fi jẹ́rù ọlọ́run tí fi mọ àtẹ̀lẹ́ nìkan káàkiri lẹ́yìn iṣẹ́ ìmọ̀ tọ́lọ́run bá níbi lọ́dọ̀ wa náà ni alimami bukhari rahimahullah gẹ́gẹ́ bíi ti akalóni wọ́n ní báàbùn wọ́n ní wàkọ́lẹ̀ bukhari bukhari sọ báyìí pé báàbùn ojú qabla al ìmọ̀ ni máa ń ṣáwájú gbogbo tí yóò bá ṣe nínú ọ̀rọ̀ àbí wàlà àmì àbí iṣẹ́ tí yóò bá ṣe. wọ́n ní wọ́n á sọ pé kọ̀ọ̀yàn dẹ̀líl ẹ̀rí rẹ̀ ni pé ọlọ́run bá sọ pé fa'lam annahu la ilaha illallah واستغفر ذنبك واستغفر ذنبك فبدأ بالعلم قبل القول والعمل so eléyìí náà ni pé ojúṣe mi àtiwọ́ náà ni ká wá ìmẹ̀sìn ká sì máa gbé ẹnu wa wá lọ́wọ́ níta àbá mọ̀ níta àbá mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí ò dá wa lójú pẹ̀lú ẹ̀rẹ̀ rẹ̀ ká dákẹ́ ọgbẹ́ ká nẹ́bí sọ̀lọ́ sọ́nà tí ń di Mu'adh bin Jabal ike mọ́ haqqullahi 'ala al-'ibad kí ni ẹ̀tọ́ tọ́lọ́wọ́n bá ní lérí àwọn ẹ̀dá mọ́nìyàn a Mu'adh ni Allahu wa rasuluhu a'lamu ìyẹn máa ń rorí sẹ́sìn tí wọ́n bá ń rorí sẹ́sìn ń tọ̀ ń yọ ba ẹ̀sìn ọlọ́run ọba jẹ́ ẹ̀rí náà ni sheikh islam sọ báyìí pé ipe innama yufsidu nnas innama yufsidu nnasa nisfun mutakallimun wa nisfun faqihun wa nisfun nahwiyyun wa nisfun tabibun فهذا يفسد الأديان وهذا يفسد البلدان وهذا يفسد اللسان وهذا يفسد الأبدان شيخ الإسلام ní pé tẹ́ bá rí ẹni tó ṣe pé ó ní máa bọ̀ àmọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ni eléyìí ní máa bọ̀ ó jẹ́ ẹni tó ní ìròyìn ẹ̀nì nípa ọ̀rọ̀ náhùn ni ó ní máa bọ̀ nípa ọ̀rọ̀ mẹ́sìn ni ṣé kọ́ ẹni sọ̀rọ̀ ẹni tó ipò ní máa bọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn yọbàlú jẹ́ yọbẹ tí ó bẹ ẹ̀sìn jẹ́ èyí tó nípa tó ní máa bọ̀ nípa ọ̀rọ̀ náhùn ẹni pé nípa ọ̀rọ̀ language yóò bẹ èdè jẹ́ ẹni tó ipò ní máa bọ̀ ni nípa ọ̀rọ̀ dókítà nípa ọ̀rọ̀ mẹ́sìn yóò kó aburú bá ara àwọn èèyàn yóò pa àwọn èèyàn lọ gbáà òun náà ni pé ìtìyàn bá sì ní ìmọ̀ tí ìmọ̀ tó tójú owó kí wọ́n má dá sí ọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n bá kí ó ṣàánú fún wa kí wọ́n dákẹ́ ẹnu yàn kí wọ́n má sọ pé wallahu a'lam tọ̀ náà ni tí ó jẹ́ àlàáfíà fún yàn kò sábúrú níbi kí wọ́n ní pé la àjèrè ìmọ̀ nítorí bá ti mọ̀ kó o mọ́ náà nù ṣùkọ́lọ́kọ́ ṣáà fi ẹ̀ṣẹ̀ wa lé ojú ọ̀nà òdodo هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك